ṣùgbọ́n àwọn èèyàn méje kan bẹ tọ́lọ́mọba tí ó ń là tí ó fún wọn sábẹ́ ibòjì àárísù rẹ̀ lọ́jọ́ ńlá náà àwọn méjèèjì ọ̀hún àwọn ní ń bọ̀ yìí o ẹnì kínní ìmáàmù aṣíwájú tọ́jú onídéédé bẹ̀rẹ̀ látòrí ìmáàmù mọ́sálásí àsìkò tó yẹ kó o kírun fáwọn èèyàn wọ́n rí ọmọ mọ́sálásí bẹ́ẹ̀ bá kájọ wá sọ́dọ̀ rẹ ọ̀ǹda pẹ̀lú déédéé ìmáàmù náà adìlọ́n ọkọ ìyàwó baálé ilé ìmáàmù lónà tó ń ṣe déédéé láàrin àwọn ìyàwó tó ń ṣe déédéé láàrin àwọn ọmọ baálé baálẹ̀ mágàjì tọba ti jẹun déédéé lẹ́la ń tọ́lọ́wọ́n bá tí ó ṣì jìbò lọ́jà lòkè àmì tó ò ní ma ìnira ìgbóná oòrùn lọ́jọ́ gbẹ̀dẹ̀ lòkè àmì lẹ́la wọn lè yàn wà ó ẹnìkejì nù ẹnìkejì wàṣẹ́ àbò nẹ́ṣẹ́ àfikún àtìlá àti ọ̀dọ́ lọ́kùnrin àbí ọ̀dọ́ lóbìnrin ó dìde lẹ̀ ó dàgbà sínú pé ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn òbí rẹ̀ ọlọ́run kún wa lọ́wọ́ wọn rọ bá lórí pé ń tẹ̀lé àṣẹ lọ́n rúgúdú kékeré oní ti ń tẹ̀lé àṣẹ lọ́n láìláì lọ́lọ́ nílé ìlàhùn mọ́sálásí òun àti bàbá jọ máa ń lọ ni bàbá ọ̀fà ń lọ mọ́sálásí lórí dáadáa yìí ńlọ dàgbàdé lórí ńlé di ọ̀dọ́ lé lórí. ẹnì kẹta jùlọ ara lọ́kùnrin tàbí lóbìnrin tó ṣe pé ọkàn rẹ̀ bí ìgbà tí a ń so mọ́ inú mọ́ṣáláṣí ni yẹnni pé látàrí pé ọba ìrun sábà pọ̀ ibà tí ń kí zó ìtàbá yìí nísìnyí bẹ́ẹ̀ ni ọmọ òwò fẹ̀tọ̀fẹ̀tọ̀ pé sọ́là sáré òtó báyìí sọ́là sáré òtó báyìí owó à bí òtí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ máa lọ mọ́ṣáláṣí èdè ìrun ti wọ̀ ọ́lá ó ti di bárakú fún un débi pé ọkàn rèé balẹ̀ bí ọba tí ì kírun bó o ṣe lè wù kọ́ ọ tara dé mọ́ṣáláṣí tó ọba ń bẹ̀ ni bó o ṣe lè wù kọ́ pẹ́ tó mọ́ṣáláṣí ó fi bẹ̀ ni. wọ́rọ́ jùlọ ẹnì kẹta ni o mu'allaqun qalbuhu bil masajid ẹni tó ti pé ọkàn rẹ̀ bí ìgbà pé wọ́n so wọ́n so mọ́nú mọ́ṣáláṣí yẹn ni pé látàrí pé bó ṣe bá ìrún sábà tó ẹnì wọ́rọ̀ jùlọ ẹni tàhábà fillah àwọn èèyàn méjì kan tó ti pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn nídìí tọ́lọ́ ìṣẹ́nà àlẹ́ ibi alẹ́kọ̀ ibẹ̀ ni a ti pàdé ìjókòó wáàsí ibẹ̀ ni a ti mara wọn lórí tọ́lọ́ yìí òní àkójọ lórí wọ́tàfàrọ́kọ̀ àlẹ́ yìí ìgbà tí wọ́n tún pínyà tí kálukú ọ̀lọ́ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ńtọ́ wáyé tí wọ́n fàyè lẹ̀ wọ́tàfàrọ́kọ̀ yìí àwọn méjì wọ́n túká lórí wípé wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí tọlọ́n ẹnì karùn-ún wàrọ́jùlọ́n dàátù imra'atun dàátù mansabin wa jamal ó ní ara lọ́kùnrin kan tó fi pé obìnrin búkú kan ó fi ń tí ọ̀dà èèlọ́ ó ní wọn máa bóun ṣèṣekúṣe obìnrin tó wá ní wọn bóun ṣèṣekúṣe yìí kì í ṣe bí tí ọ̀rẹ́ wà o obìnrin tó rẹwà parí ni péèyàn wà nípò ó tún di ipò àtàkàmú olóòlọ́ ó tún rẹwà sùmọ́ntàlá kò ní sọ fún ni pé faqala inni akhafullah èmi bẹ̀rù ọlọ́run sọ́dọ̀ gbígbó lòun látó tóbi lélẹ́yìn rẹ́pẹ́ nítorí ìpìlẹ̀ ń wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù bọ́ọ̀lù ẹ̀wà bí òlówó lọ́gàn ti tán láti kú sí lọ́rùn ó tún wá rẹwà ó tún lówó lọ́ọ́ olójú kọ́kọ́ pè ọ́ ah. wọ́n ní akáyín sọ́jọ́ gẹ̀dẹ̀ ó ní kí ìhàn abẹ́ ẹ̀gbẹ́lẹ̀ ṣùgbọ́n arákùnrin yìí tánàbí ń sọ nípa rẹ̀ gbólóhùn ti dáhùn lónìí pé ìmì àkàfù lọ àti òtí ẹ̀bẹ̀rù ọlọ́run lẹ́yìn ọba bẹ̀rù ọlọ́run mi bẹ̀rù ọlọ́run tèmi o àbóbìnrin náà ní ẹtì ẹ̀fín tí ọ̀dà tí a fi lọ àà ah, ah. ibi tó yẹ ká ti máa bọ́rọ̀ àlùjá náà ó jẹ́ pọ̀rọ̀ ọ̀nà làwọn bá ń bẹ̀ èyí sì bẹ̀rù ọlọ́run àà fẹ́ẹ̀rí nípa yà lè gbéyàwó lé mi nínú àwọn yìí ṣe ṣé nǹkan ti kọ́ lórí yín ni fẹ́ẹ̀ lọ́pọlọ báyìí ọ̀dọ̀ mi bẹ̀rù ọlọ́run tèmi o. wàrọ̀ jùlọ ẹnì kẹfà ni o tasọ́dàkọ̀ bí sọ̀dàkọ̀ tì ní ó ṣe sàárà kan ó ṣe ìtọ́rẹ àánú fẹ́nìkan fa àfàá ọwọ́ pamọ́ pamọ́ pamọ́ débi pé hátà làtà àlámà ṣìmáàlówó máa tún fi kò yẹmí lò bí n pé ọwọ́ sí rí ọmọ ń tọ́ fọwọ́ ọ̀tún náà lò. ẹni pé sóore àwọn ará Saudi ní ẹsẹ máa ń ṣe nù wọn ó ṣe dáadáa sí ọ ó sì ní mẹ́tò ṣe dáadáa sí ọ. àwọn tó bá mú ìyàwó lọ sí ilẹ̀ òkèrè yẹn láwọn lọ Saudi nǹkan kan láti lọ kẹ́kọ̀ọ́ ọ̀ọ́kàn jí lásùnbà olùbárẹ̀sì àpò mẹ́ta òróró garawa òróró kẹ́jì olùbálẹ́nu ọ̀nà rẹ̀ owó gan tún lè wà láàrin rẹ̀ tó ní mẹ́ntó sí ọ lóore ó sì á dúpẹ́ ó sì lọ́ọ́ dúpẹ́ fẹ́ tó sóore yẹn ni pé wàá rọ́jò lóyún àti arákùnrin kan tó ṣe pé tasọ́dàkọ̀ bí sọ́dàkọ̀ tì ní ó ṣe sàárà kan fa àfáà ọwọ́ apamọ́ débi pé látàlá ṣìmáàlú màtúndùkú yamínú ẹ̀dùkọ́ lágbára pọ̀ bí yẹn ọba náwó ẹ̀yìn ọkà ẹ̀yìn ó mú jáde ṣùgbọ́n ń ṣe tiẹ̀ débi pé ọwọ́ òsì rẹ̀ ọmọ ń tọ́fọwọ́ ọ̀tún náà lò ẹnì kan tí mo rí ti máa ń ṣe báwọn ààrẹ mùsùlùmí ni ààrẹ adíjẹkọ́lá wọn bá ti fẹ́ fún yín ní nǹkan báyìí wọn kàn tọ́ bá pò ní tọ́ lọ́wọ́ nítorí wọn bá ti ní kọ́ ọwọ́ bà kéèsì bíi méjì sí mẹ́ta la gbé lọ báwọn arábìnrin kan ní ẹ eh, ládùúgbò bì kan eh, bí adànà nǹkan nǹkan ó fẹ́ kọlù àwọn àdúgbò wa ń pòfósì láti lọ já sínú gbó tí ò ní mọ́nà lé kankan mọ́ ah kọ́dá o mùsùlùmí lẹ́nu yìí o àìjẹ́ àtọ́jú rẹ̀ abáfẹ́ tọ́jú rẹ̀ àwọn tí ó tọ́jú rẹ̀ wọ́n gbà ń bò láwọn afẹ́ sí báyìí ẹjọ́ àlọ́dọ̀ rẹ̀ ọlẹ́yà àlọ́sọ́dọ̀ rẹ̀ o adékọ́n sọ pé síbẹ̀ lórí ẹ̀dá rẹ̀ ni akíní kan bẹ̀tẹ́ ni a máa ń lo àwọn láti àti máa bí táàtì ẹ̀fẹ̀ gbé lọ ẹ̀ sáà wọ́n kàrà tọ́ọ̀bù wọn wọ́n kà tọ́ọ̀bù àpò báyìí ni nítorí àwọn expect ni pé kọ́lá ti ẹ̀fọ́ níbi bíi ten thousand nǹkan kan wọ́n sà tọ́ọ̀bù àpò báyìí ni wọ́n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀ka ẹ̀mí ẹ̀wọ̀n ẹ̀ka owó ń ṣe jù mí ẹ̀mí òrùbí ààrẹ ti ka rí wọ́n kà tọ́ọ̀bù báyìí wọ́n sì bù wọ́n sì lé lọ mo sì bàbá yìí màtí ń kà ó di tí owó ni. ọ̀rọ̀ ìtẹ́ kó tó di pa ara lẹ tẹ́ atọ́lọ́sọ́dọ̀ rẹ̀ wọ́n kà tọ́ bá pò báyìí wọ́n èyí lọ́wọ́ méjì wọ́n kà tọ́ bá pò báyìí ni two hundred thousand naira. tẹ́wọ́n ní kí làárẹ̀ máa ń ṣe o tẹ́ bá ìtẹ́mi ó fi dára lónìí pé ọmọ apínwọ́ <laughs> ọmọ apínwọ́ mo ti wà ń bẹ̀rẹ̀ sọ pé sákbáàgì méjì ṣéjú mi ní ẹ fi ha fáwọn èèyàn náà sákbáàgì tó kó tó wó kúnlẹ̀ ṣéjú mi ní ẹ fi ha fáwọn èèyàn náà kọlọ́mbà ní kẹ́ẹ̀bá ní ọ̀hún àwọn kùdìẹ̀kùdìẹ̀ àṣìṣe ọlọ́mbà ní forí rẹ̀ jùmọ̀ ọ̀hún. wà rọ́jòló ń ta sọ́dà kọ́ bí sọ́dà kọ́ àti arákùnrin kan tó ti pé ṣe sàárà kan fa àfáà ó sì pa sàárà náà ó pa má débi pé ọwọ́ òsì rẹ̀ ọmọ ń tọ́ fọwọ́ ọ̀tún rẹ̀ ta lọ́rẹ̀ wa rajulan ẹnìkejì ni wọn zakara Allah khaliya ọ̀dà jókòó ìsìnrántí ọlọ́run lónìí nìkan ṣoṣo ó ń ronú nípa bọ́lọ̀ ń ṣe dáa nípa náà sáré nípa ọjọ́ ìgbẹ́ndàlẹ̀ kíámẹ́ nípa náà nípa àlùjánnà fàfà dọ́tí àyínáwó lójú rẹ̀ méjèèjì lọ́la rẹ̀ sí ní da omi jẹ látàrí kíni látàrí ọ̀nà tí ọ lọ. kìí ṣe pé wọ́n ń lé ọjà kan ọjà àwọn ọ̀bọ máa lọ́wọ́ kìí ṣe pé ń lé omi kan omi wọn ọ̀bọ máa lọ́ omi ń bọ́ máa lọ́ ìní wà ń sunkún sí o ọ̀run tí ọlọ́run sì ń sunkún. mo là ń jò làwa jókòó tá a ń ronú pẹ́ lẹ́yìn àbúrò tí ẹ̀ ti ráyè ni ọba tí a ronú a máa ronú pọ̀ ọlọ́run lọ́wọ́ ẹ̀kọ́ kí ni àpọ̀ ìwọ àbúrò ti sọ kọ́ ni. ìyẹn jẹ́ àdìsí àbáwá tí wọ́n mú wa àdìsí náà muttafaqun alayhi àti Bukhari àti Muslim àwọn méjì panupọ̀ pé àdìsí tó wà sahih tó wà authentic tó ṣe é lò tó ṣe fi ṣe ẹ̀rí ni. ẹ jẹ́ wá wo náà ṣẹ́ríhù kágbọ́n tí àwọn àfa tí wọ́n ṣe ní àlàyé síbẹ̀ ẹ̀ ni báàbù zakatul fitri àfààní tá a bá ṣe àkíyèsí a rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àáfàá wa tí a máa ń kọ tírà nípa fíkíù tí a bá ti sọ wọ́n máa sábà mú ọ̀rọ̀ nípa jákà wọ́n máa sábà mú wá tí a bá ti sọ nípa zakati tán àfààní alihakul fuqaha hadal baba bíi zakat ọ̀pọ̀lọpọ̀ náà wọn àfa tí wọ́n sọ nípa zakat tán wọ́n sọ nípa jaka lẹ́yìn rẹ̀ kí ló fà á níta máa ń ṣe bẹ́ẹ̀ ni pé lè anahu màálùú ní fáwọn ọ̀dọ́lù masakin torí pé jaka náà kìí ṣe lówó la fún àwọn aláìní àwọn olòṣì àwọn tí wọ́n fún nù fọwọ́ ṣẹbi ọ̀n bẹ zakat adé pé zakat ńgbà náà àwọn kan máa ń ṣe báwọn wà báyà dùn a sì rí nínú àwọn àfa àwọn tó fi pé yòlẹ́hìkòhò bìsíyá lẹ́nu sàbàbò nígbà tí wọ́n bá sọ nípa àwẹ̀ tán lọ́wọ́ parí àwẹ̀ wọ́n wà sọ nípa àjàkà torí pé báwẹ̀ bá ti ń parí píparí àwẹ̀ ní okùnfà jíjẹ́ dandan zakatul fitr afa wa ni walakinnal awla ṣùgbọ́n ìtọ́ dáa jù ó ní ká sọ nípa jáka tába ti ń sọ nípa zakati tán kọ́ máa wà ní ìparí rẹ̀ torí pé wọ́n jọra wọn zaka owó zaka oúnjẹ lélẹ̀. wàsùnmíyàt zakat alfitr zaka eléyìí wọ́n pè ní zakat alfitr wọ́n ṣe àfitì rẹ̀ síbi fitiru ìtúnu kí ni tọ́fà li'annahu sábàbùhù torí pé zakatul fitir sábàbù wujubiha wal fitr ntí máa ń jẹ́ ọ̀pọ̀ dandan fún yàn láti yọ onítùnú àwẹ̀ ntí báwẹ̀ bá ti parí zakate yìí ó yọ onízaka ìtùnú àwẹ̀ oúnjẹ láwàá yọ ńbẹ̀ kì í ṣe owó bí a sì máa bá àlàyé rẹ̀ lọ níwájú. wàyí sọ́dọ̀kọ̀tàn yàtọ̀ sọ́dọ̀kù bí fi àkhir Ramadan ìtọ́rí àánú kan ni sàárà kan ni sọ́dákọ̀ kan ni léèfìyàn máa ń ṣe lọ́wọ́ parí Ramadan kọ́ọ̀lì o ọ̀rọ̀ tá a fáwọn àtọ́lókè kan sọ pé anibni Umar yìí ni pé àdéhùn wọn gbà á látọ̀dọ̀ Abdullahi ibn Umar kálínà fàrọ́dọ̀ gbólóhùn kíìlà mìíràn bí alẹ́ ìjàb àwọn kan nítumọ̀ rẹ̀ ni pé ìjẹ́ dandan pípa nǹkan ní dandan ni tó jẹ́ bẹ́ẹ̀ adékòtì zakatul fitr anabi ṣe lọ́rùn àyàn òní tí a ń wí. àwọn kan ní fáwọn ọdọ ń bẹ̀ wọn wọ́n ní kí èsì pàǹdàbí ló ṣe lọ́rùn àyàn fún ọlọ́run ló ṣe lọ́rùn àyàn wọ́n ní tìmọ̀ rẹ̀ ni pé kò dárọ̀ hà anabi ló pé ìdúró rẹ̀ bí ta bá fẹ́ yọ o kí ni ta yọ o falfardo atakdir. wàmí yóò sùn níyàtò fàrọ́yìd láti bí oní ẹtì mú fàrọ̀ ìdò jáde fàrọ̀ ìdò ni àwọn àpín tí kálukú ọ̀lẹ́tọ̀ sí níbi ogún àwọn òbí àbí ogún ọmọ àbí ogún àwọn ẹ̀gbọ́n tàbí ti àbúrò àbí ogún ọkọ àbí ti ìyàwó yẹn ni pé ilẹ̀ ànáha ànsíbàtún kínú mọ́kọ̀dárọ̀ yẹn ni ìpín tí kálukú ó ní nínú rẹ̀ léètò pé wọ́n pè bùbù yẹn ni pé kọ́dàrọ̀ zakat alfitr fọ́ọ̀án <clears throat> tọ́ba wa fẹ́ tu nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ aláwọ̀kọ́ ni pé anabi ṣe zakat alfitr ó ṣe lọ́nà àyàn yìí tọ́ba tu farod mana awujaba tùmọ̀ tọ́ba tu nítumọ̀ pé kọ́dàrọ̀ ẹni pé ó pè bùbù ń tá máa yọ ní zakat alfitr ìtàsọ̀rọ̀ wọn ni alasinfain níbi àdìpì yìí. wọ́n mú ìran oúnjẹ méjì wá nínú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ètí ẹ̀ sábà máa fi yọ láwọn ilẹ̀ Lárúbáwá kí ló fà ti wọ́n dákọ tamuru wọ́n sì dákọ ṣẹ̀yìn dàbídùn àti jéró tàbí ọkà bàbà kí ló fà á mẹ́lẹ̀ aglọ́bù fi torí pé nígbà náà àti méjèèjì lọ pọ̀ jù ní táwọn èèyàn máa ń sábà yẹn ni pé fi hàn dín nàbí sallallahu alayhi wa sallam nígbà yá nàbí kàánì tamuru mutawafiran dàbí dùn pọ̀ dáadáa wà kàánì ti alimadina tó dáàtà nàkàlìn ìlú madina tó wá ní ọ̀ọ́ta àbọ̀ọ́ra igi dàbí náà kún bẹ̀ dáadáa àwọn yẹn múra fẹ́gbìn dàbí dùn bẹ̀ dáadáa ìdí àkọ́kọ́ ìdí ti aláwọ̀kọ́ nù ẹ̀ wálé ti ṣe àyẹ̀rù òun náà tán pọ̀ kí ló ló ti pọ̀ ní pé ilẹ̀ anáwó àkọlù samẹ́nà torí pé wọ́n wọ́n ń tẹ̀ kọ̀ wọ́n owó tí wọ́n fi ń rà ọ́ pọ̀ oúnjẹ tó bá ti pọ̀ àwọn èèyàn máa ń tò sẹ́yìn rẹ̀ ìrẹsì ńgbà tí ọ̀hún alójó gbogbo ẹ̀ ń jẹ ráìsì ńgbò tí ńgbò tí wọ́n ti dé ten hundred mils ni àwọn èèyàn ti ń sáńbẹ̀ lọ́lọ́n ti ń gbàgbé àwọn àti ńlọ́n six fifty àti ńlọ́n six hundred àti ńlọ́n five fifty yọ padà dé two fifty bí ẹ̀dínlẹ̀ láì tàn rà. wàkánù fòkòrò hàn àwọn èèyàn ń gbà náà sì ní aláìní ni wọ́n látàrí pé alájà aláìní yẹ̀sítàrún máa wá kọ́lù sàmìnà nítorí orí ọ̀bá ti wọ́n ntọ́ba kéré lówó tí ó sì pọ̀ làwọn èèyàn máa sábà dìbò fún lásìkò gbaná wáyé lá bíbẹ̀ bá wa kọ́ ni falboro mojod wíìtì ń bẹ lásìkò gbaná làkínnáwó arfáwọn fámẹ́nà gbowó tiẹ̀ wọ́n oúnjẹ tó bá ti àwọn èèyàn máa pa ẹ́ lẹ̀ nígbà ẹ̀wọ́ olóyin nígbà ọ̀wọ́n àwọn èèyàn ya jẹ́ mọ́ wọ́n ya ń jẹ sókótó wọ́n ya ń jẹ dírọ́ọ̀mù lóríṣiríṣi ìmọ̀lẹ́ ìsìn sáwọn haúsá tí wọ́n bá ní kà wọ́n ń kò àwọn yorùbá wọn burú èrè àjẹpajúdé ìsá fún haúsá tí wọ́n tojú bọ̀ báyìí ten tan five hundred wọ́n ní àkíní ten tan three hundred wọ́n tó tan two eighty wọ́n bá lọ kí gbàjarè pé àwọn haúsá yẹn má gbà fún wọn o. wọ́n ń fi ìbọn sábẹ́ wíbẹ̀rù wíbẹ̀rù ń bèèrè fẹ́ẹ́ fìbọn síbi wíbẹ̀rù tí mo ò lè rí ọ̀tà bẹ́ẹ̀ ni wọ́n ń sí ẹ má jẹ́ ẹ má bàa kú o kódà fi bàbá léka àlàdí kíkọ́ sọ lórí rédíò àwọn n tiẹ̀ ráyè sọ̀rọ̀ tó àwọn tí a máa tí náà bá wọn máa wọlé níjà sí máa ń ṣe àwọn bó ṣe jẹ́ bàbá náà wá nítọ̀ àwọn kan wí akọ́lọ̀ nsàánú wa sẹ́lẹ̀yàmẹ̀yà ọlọ́mọdé ọ̀dà lóyè o àwọn kan ti tẹ ìkórira awúsá wọn kì í sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kan káni máa tẹ̀lé lẹ́yìn àwọn kan sọ sí ẹ̀fìlà àká ìsọ péńjọ aláyé ti dáyé lọ́jà awúsá ti máa dẹ̀ ní ti de dínwó ju ti Yorùbá lọ káwọn náà lọ́mọ ara mi jẹ́ tẹ́ra tó àwọn nínú ìtọ́jú bọ̀ ráìsì ló ti àwọn ìtọ́jú mọ̀ títí tí wọ́n ń ta ráìsì lọ́mọ ni à ráìsì pọ̀ oríṣi ń pọ̀ nísìn yóò tún pọ̀ dáadáa ara two hundred lágbára náà. naam wakọ́ọ̀lù ọ̀rọ̀ tá a fà tún sọ sókè wípé alálẹ̀ ábídì wàlẹ̀ ṣọ́rọ̀lì wàdákàdì wàlẹ̀ ọ̀ǹtà wàsọ̀gẹ́yẹ̀rọ. àṣẹ yaani wujubu wa ala kulli fardin minal muslimina yìí tá a fà ni wípé iyọ̀ zakatul fitr yíyọ ka ọ̀pọ̀n dáadáa fáwọn tí wọ́n kà sókè o ẹrú ni ọ ni ọ ẹ̀skẹ́pù zakat owó ọ̀yọ́ níbi ọ̀yọ́ ọwọ́ lè jẹ́ pé ọkọ yọ olóhùn rẹ̀ ní ẹ̀bọ̀ yọ ọmọlúwàbí òun náà nígbà náà yọ ọkùnrin ọ̀yọ́ obìnrin ọmọ àgbàlagbà ọmọ ti yọ àgbàlagbà ńbàdẹ̀ àwòlá

adékúté yẹn bá yọ ti yàn tán àwọn ará aléyàn ìyàwó ọmọ èèyàn yọ zaka wọn. sẹ́gbẹ́ ńgbà tí ẹrú ń bẹ ni wàá mọ màálíkì èèyàn ti yọ tàwọn ẹrú náà. afáàtàn wa sọ pé ìdàkánà ìdàwó màálíkù dòkúrò wà ìnáàsà. sẹ́gbẹ́ bó ṣe láwọn ẹrú tí wọ́n jọkùnrin ó tún láwọn ẹrú tí wọ́n jọbìnrin ọmọdé ni á ní àgbàlagbà ni ọ̀ yọ zaka wọn o. wà ń záwó já ti zaka ìyàwó rẹ náà ọ̀ọ́yọ́ bó ṣe wí pé ìfàǹfà ń bẹ lọ́dọ̀ àwọn àfa nípa obìnrin tó bá ṣe pé oná ń dáṣẹ́ sí onga ti lẹ́ran jọ̀gọ̀jọ̀gọ̀ lápá ó lè bá wọn dáṣà àmọ́ kí ọ kí ọ bí ìbá ṣe sẹ̀rí àtọ́sọ pọ́kùnrin ni kọ́ máa ṣètò owó náà ni ongangan ọkà tòjú ọkọ rẹ lọ wọn kan tóbi bá ti lágbára àti yọ fúnra rẹ kọ pọn dandan fún ọkọ mọ ṣùgbọ́n àwọn kan sọ wípé bó ṣe lè wò ó lówó tó ọkọ rẹ̀ ọ̀nà níyọ̀yọ̀. bákan náà ẹni táwọn òbí rẹ méjì tí wọ́n ti dàgbà jíjẹ ẹ̀mú wọn ọ̀dọ̀ ẹ bá fi sí ìwé ní báyìí náà ọ̀ọ́yọ̀ ti bàbá àti ìyá o wàyà kọ́wá ti àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n lọ́kùnrin lóbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn ọ̀yọ́ pé ìnáwó wọn ìyẹn bàṣírí bọ́lọ̀ ń ṣe ń bàṣírí jíjẹ ẹ̀mú náà wẹ̀ ìwọ náà ló pilẹ̀ ń ṣe yẹ̀rọ zaka wọn. wọ́tàkùtàṣìbìrì mùsùlùmí àwọn táwa bá wọn yọ zaka mùsùlùmí ni wọ́n jẹ́ o. ajẹ́pẹ̀tìmọ̀ rẹ̀ ni pé fàyín kánà ń dà ó mamlókun laysa bi mùsùlùmí fala zakata alayhi. táìpẹ́ yẹn bá láwọn ẹrú kan lábẹ́ àwọn ẹrú tó yẹn wá ní wọn kì í ṣe mùsùlùmí ajẹ́pẹ́ nígbà náà èyí oníyọ zaka àti wọn má zaka o èyí oníyọ jaka wọn má jaka èyí ni ma jaka wọn má jaka wà mísìlò fi hadhihi al-azminati ntutu jọ lásìkò tá a wà yìí ó ní al-khudam gẹ́rọ̀ mùsùlùmí àwọn ọmọ ọ̀dọ̀ tí ń bá yàn ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ṣe mùsùlùmí èyí oníyọ zaka wọn. فالخادمة النصرانية أو البوذية أبي ọmọ ọ̀dọ̀bìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó yín ẹni à ń lọ sáwọ́dí lọ kẹ́ni ọmọ ọ̀dọ̀ ni ó ń ti nulẹ̀ sálángá ni ó ń fọ̀ ọkọ̀ ni ó ń fọ̀ ìlú omi ìlú omi òjò ni a kàn lò wọn kí ni ń dà wá láàmú kí làwọn wá káàkiri ètò ìwà tó ń ní bẹ̀rẹ̀ lọ́nà yóò tún bá sùn ogun tó tún rí kọ́lẹ̀ ni wọ́n ń lé sọ́nù ẹnìkan ni ẹ̀rọ ń fẹ́ lọ sáwọ́dí mo ní kí lè fẹ́ lọ sí sáwọ́dí ẹ pọ ọkùnrin ni kò sí tọ́wọ́ fẹ́ẹ́ sojú kọ́ fọ ọkọ̀ lọ àbí kọ́ jáde ẹ pọ obìnrin yìí máa kọ́ sọmọ ọ̀dọ̀ àbí kọ́ máa bọ̀ ọ̀sẹ̀ kùsẹ̀. tòyẹ ìlú Saudi ò dàbí Nàìjíríà àtàjà tẹran ìyàn tí wọn lójoojúmọ́ wọn mọ̀ lásìkò tó yẹ kọ́ jáde bá tó tọ́ ọ̀bá ti jáde tó bá ti gbọ́ ọmọ báyìí wọ́n rọ̀ hálẹ̀ onítọ̀ ni wọ́n dìpọ́tì ẹ̀ lójú ẹsẹ̀ àwọn òkú ńlá wọ́n lè fi odidi pléènì ẹyọ kan odidi pléènì wọ́n lè gbé yàn kan wálé ẹ̀kọ́ náà tó gbàwọ̀ lò ọ̀nà tí ọ̀tọ̀ ni. àbótí ẹ̀gbàna tó tó wọ̀ ṣùgbọ́n tí kò sọ ẹ̀kọ́ lọ ó ti tó mọ wálé lọ́dún kan ní sọ láti Saudi Arabia. bàálù ńlá pátápátá tó gbàyàn bíi seven fifty àti àwọn dipọ́tì ní akúnbẹ̀ àwọn táyì ṣe dipọ́tì àpò mẹ́wàá. ìgbẹ́ni pléènì wọn á rún fún un táyì ní àwọn Haúsá ni àbá ti ṣe tábà yìí táyà sì ni kò tí ì sí iye kílàǹpé tá n lọ nísìn iye passport kò tí ì sí táyà yẹn tí wọ́n ti ń balẹ̀ báyìí ọ̀sẹ̀ tó tẹ̀lé wọn tó ti padà wọ́n ti padà sọ́n ìmọ̀ nísìn kò ṣeé ṣe mọ́ nísìn iye passport ti ń pín yàn láti rí ọba tí wàá sọ́n nísìn àà èèyàn ọ̀dà àbújá ọmọ náà bí one fifteen nǹkan kan kó tó ẹ̀yìn dùn ló ti wàá dáa falkhadimatu nasraniya ọmọ ọ̀dọ̀ tó jẹ́ kristẹni tàbó jẹ́ bóódì irú ẹni báwọn èèyàn níyọ zakaro ìdákànnà gbẹ́rẹ̀ mùsùlùmí tí ìbá ti ṣe mùsùlùmí wọ́n yẹ sẹ́kìdìmọ̀hù bí ó jẹrọ ọkà ń lò ó ọ̀nsanwó ọ̀yà fún ni fàyínàwó làzàkàtà fìtìrì nàlẹ́ yìí níyọ zakatò fìtìrì irú ẹni báwọn. ọ̀rọ̀ táwọn afọ àwọn sọ pé wà ó mìíràn bí a à ń tu àdá kọ́bla kòrèjì náà ilà sọ̀lát yẹn ni pé àlàáfúdọ́lù ìtọ́lọ́lá tó lóore jùlọ fi wákè ìkọ̀rọ̀jì á nípa àsìkò tá a máa yọ zakatul fitiri tá a lọ gbé fún mustahikiya àwọn tí a ń lẹ́tọ̀ọ́ láti gbà á kọ́bla sọ̀lát ni àárọ̀ ọjọ́ ọdún kí o tó lọ kí mi dé. ṣùgbọ́n rúkṣọ̀ ń bẹ ìdẹ̀kùn ń bẹ èèyàn lè yọ ní ọdún kọ̀ọ̀túnla èèyàn lè yọ ní ọdún kọ̀ọ̀la látàrí kí àwọn sọ̀hábà tí a máa ń ṣe bẹ́ẹ̀ ẹgẹ́ bí Abdullahi ibn Umar kọ́lọ́nkọ́ba ni yọnu sí àtúnwọ̀n àti bàbá rẹ̀ ìmọ̀ ayọ̀ zakatul fitr ní ọdún Imam Maliki yẹ yọ fún onímọ̀ sábà kó zakatul fitiri rẹ fún ẹni bí kò sí ní tó burú níbi tá a bá ń sọ nípa zakatul fitiri àsìkò mẹ́ta ní bẹ́ẹ̀ fún waqtul jawaz waqtul wujub àti waqtul ikhtiyar tàbí afdal àsìkò mẹ́tẹ̀ẹ̀ta nù waqtul jawaz ni pé ìyẹn lẹ́tọ̀ọ́ láti yọ ó ní ọdún kù ọ̀túnla tàbí ọdún kù ọ̀la waqtul wujub táyọ̀ bá ti lè parí báyìí ọjọ́ táyọ̀ bá parí tábà ti ń kí magrib dè báyìí ó ti pọn dandan lásìkò mọ̀ láti yọ zakatul fitr. àsìkò kẹta ni àsìkò tó lọ́lá jùlọ kéèyàn ó gbé lọ fún aláìní láàárọ̀ ọjọ́ ọdún yóò kàn bá lójijì ni pé ah àsìní àsìní àsìní ìdí ìbànú sí jọ́sọ náà àsìní tiẹ̀ ló ń jẹ́jẹ́ àsìkò lọ́lọ́lá jùlọ láti yọ zakatul fitr yẹn ni pé alẹ́ afdalu ìkọ́jú wa wà á dáhùn àyílẹ̀ ilẹ̀ mọ̀sáìkì ya kọ́bílà salat ṣùgbọ́n ìdẹ̀kùn bẹ ìyẹn lè yọ lọ́dún kọ̀ọ̀la àbí ọdún kọ̀ọ̀túnla. fàyìn hasọ̀rọ̀ àfi sọ̀bá ilẹ̀ ẹ̀ẹ́d àdídàkọ tánàbí sọ pé síwájú kéèyàn lọ kírun yé dè bá lè salatu fi shay'un min ad-dik walakin wal afdalu idha tayassara yẹn ni pé báyìí sọláàtì fi ṣe é òmìnira bẹ́ẹ̀kì yẹn ni pé àsìkò bàtí èèyàn lọ kírun àsìkò ń fún pínpínpín àwa la kà máa ń lọ lára lọ́dọ̀ wa ń bì wàyí la tábà lọ sí mọ́sálásí ànábì sọlọ́lá àdùsọ́lá lóòjọ́ ọdún léyà mẹ́dínà tẹ́lá ti ń lọ àsùnbà ńlẹ́ múra yídì lọ́wọ́ láti pé ẹ̀kọ́ lọ yídì kẹ́tó délé kẹ́tó lé wọ́n ti kírun yídì tán àti ní ẹ̀rọ ti ń kírun dábàá yìí Allahu akbar Allahu akbar la ilaha illallah lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún báyìí wọ́n gbẹ̀rún náà rò ní. mọ̀lọ́dọ̀ wa ń bì nígbà àwọn òyìnbó ojú ẹnìkan kan tọ́lọ́ ń sànú wọn tí wọ́n sì gba irúgbó pẹ̀lú tọ́lọ́ ń ṣe fún wọn. mọ̀lọ́dọ̀ wa ń bì àti kájọ ọdún gẹ́gẹ́ bí ọjọ́ business. ó sì gbé wípé láti bí ìtàbẹ̀ èdè mùsùlùmù ẹ kà mọ́sálásí yídì mọ́sálá yídì tó tóbi ogójì láti bí sí mùsùlùmù. ìkàkọ̀kọ́ ń ń dín náà ní sọ̀rọ̀ nínú báyìí ọ̀nbẹ̀nbẹ̀ níta ní yọ̀ọ̀sì máa kà lọ́nu lèkè sàmìyàn torí ọlọ́run ètò tó bẹ̀rù ọlọ́run àbí ìfẹ́ ọlọ́run làá ní tó bẹ́ẹ̀ kórí òkèlè ọ̀tá lè pẹ́yìn náà ni ọlọ́run bá àná wa. wọ́kọ́ ló sẹ́jìbò lè náà fèyìn yáni yẹ́jìbò àlàkùnlé màá yóò fi kọ́ àlẹ́yìn ti wá Ramadan yẹni kí ó pọn dandan fún yàn láti yọ ó pọn dandan fún láti máa náwó fún àṣetìmọ̀ rẹ̀ ni pé aláàkúlè máa ń yún gbogbo tó wípé kò pilẹ̀ pẹ́dẹ́dẹ́ fún ọ tẹ́lẹ̀ láti náwó ní alórí ṣùgbọ́n nínú Ramadan ìjẹ́ ẹ̀mú wọn nísìnú nísàárì ìwọ ló ń gbé irú àwọn èèyàn bá náà tó bá yọ jáká ọ yọ jáká àtìyàn náà mọ́. fàyídà ànfàkọ alábàádì jìrọ ni kásọpá rí àwọn kan náà àwọn tí wọn jẹ aládùúgbò yẹn tíyẹn wá ṣe dáadáa sí nínú Ramadan àbáwọn kan tí wọn jẹ ọ̀rẹ́ ìyẹn náwó ní alórí nínú Ramadan so irú ẹni báwọn òun fún alóúnjẹ sínú òun fún alóúnjẹ alẹ́ òun fún alóúnjẹ sáàrì fàyídà wò yóò kọlù jù ni o èyí ọba àwọn yẹn jákàtì ẹ̀ náà òun gbọ́dọ̀ pẹ̀lú òun fún alóúnjẹ. wàkàlì mẹ́tẹ̀ẹ̀tà lè zámu gbólóhùn tá a fà ló ń pẹ́ ń pé tálízámù wò yẹn ni pé túláàsì ni àlànà àkàásọ́tún bí mà ń tálízámù wò yẹn ni pé àwọn tó bá pọn dandan fún láti náwó fún gangan ló túláàsì fò wàá mẹ́yìdá tabarọ̀ án fàyínàhó láyàlízámù wò dáàlìkà wọ́n táyé pé yẹn kàn fún alóúnjẹ tí èsì pé dandan ni kéèyàn ò fún alóúnjẹ yẹn kàn sí dáadáa fún lórí ládàá náà wẹ̀ ìrẹ̀lẹ́yìn kéèsì dandan ni kéèyàn ọ̀yọ́ so zakatu fitiri wọn ti yàn ọba yọ dandan ni kéèyàn yọ fún ọ. wala abudan yakuna indahu máa yá abdullah kó ti yọ mi wàlẹ̀ láti ẹni tó bá wá yọ zakatu fitiri ọ̀fẹ́ pa láìní ọ̀fẹ́ pa lẹ́yìn ọ̀fẹ́ pa lẹ́rìn ni ìwọ gan ọ̀dẹ̀rẹ̀ ń tẹ́ jẹ́ tí lè fi so ó ti kọ́kọ́ ní náà o fàyídà kánà indahu kó ti yọ mi lọ́rin ìdíwọ̀lẹ̀ láti fakọ́t fọlẹ́sà lè kìtọ̀rọ̀ tẹ̀lé pé ọba wo ní stọ̀ọ̀ yín wò oúnjẹ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ju tí wà àtìyàwó àtàwọn ọmọ tẹ́ẹ̀dẹ̀ nìkan lọ sòmí ìṣesí bá ń èèyàn ní zakato lè fi tẹ̀lé tẹ̀yìn ọyọ ṣùgbọ́n tó bá ṣẹ́kù èyí tó ṣẹ́kù náà lè yàn ọyọ zakata lè fi tẹ̀lé ẹgbẹ́ ní zakato lè fi tẹ̀lé. وذلك لأن zakata موافات فطبعا سنبا زكاة الفطر زكاة ناوي ìkúnlọ́wọ́ ni a fẹ́ kó jẹ́ fẹ́láìní bóun náà bàtí á lóúnjẹ tó jẹ ẹni tí wọ́n kàn lọ́wọ́ lè wọ́n náà ẹ̀ tó lọ rí ìmáàmù ìmáàmù nǹkan òdò lọ́tẹ̀ yìí ó ẹlẹ́bàá ni ṣètò rẹ̀ ó. fàìmọ́lá kasuwan za idan alakoti yau mi wadau láti àkàrọ̀jà o. fàjẹ́ pọ́njẹ tí yóò wá jẹ láàárọ̀ ọdún lọ́sàn-án lálẹ́ tó bá ti dé. yẹn tó wá ní oúnjẹ tó tó tó òdiwọ̀n múdù mẹ́rin àjẹpé èèyàn yọ ẹgẹ́ bí zakatul fitr fún ọdún yẹn ọ̀rọ̀ tá a fà wá sọ pé sọ́ọ̀n min tamrin aw sha'irin aw aqsin yẹn ni pé àlùfẹ́tọ̀rọ̀ tábà yọ oúnjẹ ní zaka lóòjọ́ ọdún sọ́ọ̀n min tamrin èyàn yọ múdù mẹ́rin múdù mẹ́rin dàbí dùn pé sọlọ́mọ sọ fún alẹ́ ẹ̀ka o lọ́dọ̀ wá ń bí èyàn yọ dàbí dùn o ibi tí wọ́n ti máa ń jẹ dàbí dùn máa ń fi ń so oúnjẹ lèyìn ó ti yọ o sùmọ́lọ́dọ̀ wa ń bí ìrẹsì tó dáa gbà ẹ̀wà tó dáa èlùbọ́ kẹ́tọ́ ni wíìtì gàrí ẹ̀wọ̀n àwọn àti gàrí ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ṣe máa ń yọ táwọn náà bá lè yọ bẹ́ẹ̀ ìbá dáa ráìsì díẹ̀ yíyọ ẹ̀wà díẹ̀ èlùbọ́ díẹ̀ gàrí díẹ̀ tí ìbá tó wá tún rówó fi kún ọ̀dà ìgbọ̀nsá wa lè fowó yọ bí àbá lè fowó yọ. gbogbo àwọn àfa pátá wọn là lè yọ tí oúnjẹ ní fi yọ àti bàbá Abu Hanifa àwọn ní kò sí tó burú àlèfowó yọ ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n tẹ̀rítẹ̀rí oníkẹ́ àkè ìfowó yọ nínú àwọn tíra tó súnmọ́ wa ń bí jùlọ tó súnmọ́ wa pẹ́kípẹ́kí mi ní ájòlù mùsùlùmí tí bàbá wa sọ wọ́n ní torí pé ẹ̀yin olè fowó yá ọ̀rọ̀ táyé pé là lórí olùkà tó fowó yọ. lọ́ńdà là ni wípé èèyàn mọ̀ wípé jẹ̀yàn gangan lọ́jọ́ ọdún ìyẹn ti jẹ́ sàárì ìyẹn lọ yá ń ṣe ìyẹn bọ́tà yìí wá ń ṣe Allahu akbar Allahu akbar la ilaha illa ah la ilaha ni tí a ti rọ́ọ̀sù ni ah ẹ̀yin ọ̀gbẹ́yìn ọ̀tàlédùn lẹ́yìn ni ah wọ́n ti ah sò níbẹ̀ náà ló ti wá máa jáwèé rẹ̀ bó wọ́n máa wá bò ní o tó bá ní kó o ṣe padà lé ọ́fíìsì ló máa ṣe tó ń jẹ àsìkò lè lọ mọ́ èèyàn lọ́wọ́ pèrèkè tó ń lọ́lá jù ní kéèyàn ọjọ́ kéèyàn tó jọ sí ibi tó níbẹ̀ ń tí yàn bá rárá ẹ̀ ní ẹlòmíyàn taraisi ẹlòmíyàn tẹwà ìtìyàwó àtọmọ kẹníkan kẹníkan àti pé ìtọ́jú àjò ó ṣe kéèyàn ó ti ṣe àwọn ètò yẹn lẹ̀ kọ́lọ́n wọ́n ń ra àárọ̀ dájú báyìí yóò ti gbé lọ fáwọn tí fẹ́ kéèyàn ó gbé fún ni yẹn ni pé fífowó yọ bídíà ni àdàdálẹ̀ ni tẹ́kọ́dà kéèyàn fowó yọ ànábì ìbá fowó yọ àwọn sàbẹ̀ ìbá fowó yọ tòótọ́ ti bẹ́ẹ̀ náà kò sákọọ́lẹ̀ kéèyàn wá fowó yọ khilafu sunna ni èyí yapa ìlànà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam mani amila amalan laysa alayhi amruna fa huwa raddun sànàbì sọ pé ń bá ṣiṣẹ́ kan tẹ́ ẹ̀ ráṣẹ̀ wá ń bẹ̀ pé kó ṣe é rọ́dùn ni o ìníkọ́lọ́wọ́ bò ní ìgbà lọ́wọ́ rẹ̀ kò ní í sálẹ̀sẹ̀ kankan lè lórí so ọlọ́run sànù wa so taba ní tíra alimoguni káfa Ibn Qudama tí a kọ baba sí àlàyé pọ̀ ń bẹ̀ so ká lọ kà á gba àwọn àlàyé hàn wọlé tẹ̀yẹ. kọ́ọ̀lù la yahillu ta'khiruha an yawmil 'id lọ lára kúrò lọ́jọ́ yídì o. faqad marra bina anna man akharaha an yawm al-eid fa inna àtúntàbà sadaqatun min as-sadaqat. bíbẹ̀ bá kọ́ ládàá pé yẹn kàn ṣe tọrẹ àánú lásán yẹn ti sàárà yẹn ti sàárà kan náà wọn sàárà ládàá tó máa jẹ́ ti onítọ̀nù. qawlu waqad farada rasulullahi sallallahu alaihi wasallam tu'ratan lis-sa'imi. níbẹ̀ ń afáàfẹ́ sọ nípa hikma tìtorí ọgbọ́n tí ń bẹ níbi zakatul fitr ní yíyọ ìdí pàtàkì wo lọ́lọ́mùfin ni ká máa yọ ìdí pàtàkì wo lọ́lọ́mùfin sí ń dandan àfàwa ni tóra kan lè sọ èmi mìíràn lágòwé wà rọ́fàfì kó lè bá a jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ kó n bí lágòwò àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó ṣàǹfààní iṣẹ́ tí ó ṣàǹfààní téèyàn ṣe nù rọ̀fàdán. lẹ́yìn náà sọ ìmọ̀ torípẹ́ntì ń gbàwẹ̀ lọ́wọ́ olùdókòwò pa aráàdì sọ̀sọ̀ wípé tó o bá ń gbààwẹ̀ jẹ́ káwọn oríkèéríkè ara rẹ náà gbààwẹ̀ tuntun bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń jìn sọ́fún wípé wọ́n tún ń sọ̀rọ̀ tí ọ̀dà wọ́n sì ń wéwò kú o nínú Ramadan adébíkọ̀dé àtẹ́rẹ̀dẹ̀ fèsì yá mi ìṣẹ́wọ́n mi lágbèrè wà lọ́fàfin tọ̀yàkónú tó rọrùn láwọ̀ àwọn ọ̀rọ̀ àlùfáǹsá tó wá jáde lẹ́nu yàn nínú àwẹ̀ àbáwọn ìṣesí tó takò àwẹ̀ tíyàn bá ṣe tí èso tó lè bàwẹ̀ so zakatul fitr téèyàn bá yọ ọlọ́run sì máa fọ ọ̀yàn má kó ń bí ẹ̀ṣẹ̀ rẹ̀ làáfàá fi sọ pé wà lágòwó wíwàlì kàlámù sẹ́yí o ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ ọbú wọ̀rọ̀ fàtó alikàlámù alimutaaleko bẹ̀rẹ̀ àrọ́ọ̀t gbogbo ọ̀rọ̀ tó bá ní ń ṣe pẹ̀lú ìhòòhò ẹnìkan ní ẹnu ń pè ní àrọ́fàtó wàmìn hikmati aydan yóò àìtó kó lè bá jẹ oúnjẹ fún àwọn aláìní waqad warada fil hadithi annahu qala ughnuhum an at-tawaf fi hadha al-yawm ó ti wá ní hadith tánàdì sọ pé ẹ̀rọ wọn lọ́rọ̀ lóòjọ́ ọdún kóńdé ká máa tọ́jú bọlé ká máa gbégbá abára káàkiri li'annahu yawm 'eid kìrìtì ọjọ́ ọjọ́ ọdún ni yawm farihin ni ọjọ́ ayọ̀ ni wabtihaj ọjọ́ ọdún náà ni wal fuqara àwọn aláìní sì ní láwọ àwọn àdàtún àwọn náà láwọn àṣìṣe kan kí ni ṣe wọn ìṣesí wọn ni pé yàtọ̀rọ̀ na ìlà anáhùn yàtọ̀ fúnà ọ̀yẹ̀sálúnà náà sakúta ìyáálé yìí àwọn tí wọn bá ti ní làlórí yóò ta wọn dì kan láti lọ́ọ́ máa bá àwọn èèyàn nípa bóò làṣírí òṣè bò àṣírí òṣè ní tú bóò làwọn náà ṣe dunnú lóòjọ́ ọdún mọ́wùlẹ̀ jẹ́ kí wọ́n kiri ká tètè lọ́ọ́ ṣe dáadáa sí wọn. lẹ́yìn lẹ́tọ̀lẹ́ aw laylatan qabla an yatasaddaqa an-nasu wala kulli faqirin yẹn ni pé bóyá lálẹ́ ọdún yẹn ni pé alẹ́ mọ́júmọ́ ọdún tàbí lóòjọ́ ọdún kátó lọ sí yédè wọ́n fẹ́ ká ṣe dáadáa fáwọn aláìní kálíbà ọ̀rọ̀ wọn lọ́rọ̀ kọ́mọ̀ bá bùkátà sí wọ́n máa tún gbégbá bára káàkiri yẹn ní òòjọ́ ọdún jẹ́mẹ́jọ a máa tẹ̀síwájú ní agbára ọlọ́run kọ́lọ́n kó síwájú ọjọ́ lọ. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا وأحسن الله إليكم abẹ́lẹ́ ọkùnrin ní sàwọn ṣèkọ̀ wa ní ẹ̀sán olóore kátó gba kátó máa kàwọn kọ́sì tó wà ń gbà yìí àwọn olóyè ní káfí káfíìrì tó wà létí wípé tabarẹ́ ní ẹ̀kan náà wàtà wà níjòkó lọ́kùnrin àbí lóbìnrin tó ṣe pé à ń rí àwọn lectures yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ káfí tá à ń lectures yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní whatsapp group fún àwọn lectures sheikh so àwọn tó bẹ́ ká rí sí ibẹ̀ tẹ́lẹ̀ ká fi whatsapp number wa sílẹ̀ pẹ̀lú ògbólọ́wọ́ lọ àwọn elétò àjùwà so láti mú dáhùn rí àwọn lectures yẹn ilé jẹ́ ìkéde na ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ń bẹ ìbéèrè wípé ẹ jọ̀wọ́ rọ́kà mélòó ni ó dúró lájùlọ tí n bá fẹ́ yan náfìlà dẹ̀ka. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adáwọ̀pẹ́ fún ọlọ́ bí yẹn bá fẹ́ yan náfìlà duha rákà rẹ̀ bẹ́ẹ̀ látòrí rákà méjì rákà mẹ́rin rákà mẹ́fà ọ̀pọ̀ yanya rákà mẹ́jọ ṣùgbọ́n ìtọ́ dàbí ní àsìkò tá a máa yan náfìlà duha àtìkùgbà tí ilẹ̀ bá ń jó ọmọ ràkúnmí lẹ́sẹ̀ nígbà tó rùn bá ti bí ọwọ́ aago mọ́kànlá mẹ́wàá bọ̀ àsìkò lọ́dà jùlọ títí èèyàn bá fún yàn láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ni o bí tí ọba ti wá fún yàn láǹfààní láti ṣe bẹ́ẹ̀ tó bóòrùn bá ti eré ràn tọ́ga sókè dé àsìkò táwọn máa ń kírun yìí dì gán gan ìyẹn lè yan zaka ìyẹn lè yan náfìlà tó wá ní àsìkò ọlọ́wọ́ àlàálà. لا ما أنا ànífẹ́ bẹ́yàn bá yan méjì ọ̀dà mẹ́rin ọwọ́ ẹ̀ lọ́wọ́ mẹ́fà mẹ́jọ maximum. asan allah ilekum um, ìbéèrè kejì ń bẹ̀rẹ̀ wípé téèyàn bá ní zakato fitiri téèyàn ní fẹ́ púpọ̀ gan ṣé lè pín láàrin àwọn masakin. téèyàn bá ní zakato ìpìlẹ̀ ni kéèyàn lọ gbé fáwọn aláìní fún rẹ̀ káma lọ dájọ́ sọ́dọ̀ ìmáàmù kò fẹ nípìlẹ̀ kankan tí a táwọn bàbá fi ń síbẹ̀ lé Yorùbá ni pé ìmáàmù ni ó dáhùn èèyàn mọ̀ jùlọ yóò máa pé léyìí aláìní ni eléyìí olówó ni ṣùgbọ́n èyí tó dáa jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù máa gbẹ̀sẹ̀ ń gbà ẹlòmíì ẹlòmíì ń gbà tí ọba sọ pé òun pin dọ́dọ̀ wọn àsìkò tó yẹ kọ́ dọ́dọ̀ wọn yóò ti bọ́ sẹ́yìn lójó kan tẹ máa ń lo owó tẹ máa ń fowó gbà pé ẹ wá fẹsínú kíní kàtàkà kíní kàkíní ẹ kà ń ba zakati jẹ fáwọn tí a nìyí torí pé owó ìkíní kò ní dọ́dọ̀ àwọn tó yẹ kó ní ìgbà míì wo ti ẹ̀pin fẹ́ni kankan wọ́n dà má kíní fúrógámù dáwọ́ àwọn tí a lè pín fáwọn aláìní lẹ́kìn ìbá dá wọn nù tí ìbá rí pé ẹnìkan ó bùkátà wọ́n láì sẹ́rí ṣíkàmù ń bẹ́ bí ìmọ̀ àtẹ̀lé súnà òjíṣẹ́ lọ́wọ́n bá sọ́dọ̀ bá wà lẹ́wọ̀ sọ́dọ̀ ọgbọ́n tó pọ̀ ń bẹ́ ń bẹ́ bọ́dà kan bẹ́ẹ̀ náà wọ́n ṣáájú bí ọ̀rẹ́ wa nínú káwé tó dé lásìkò kan nǹkan lé ó lé pọ̀ fún gbogbo wa dá zakat lè àwọn àfi gbọ̀nbáàdì rẹ̀ tí má sọ fún yín pé àtòun àtìyàwó àtàwọn ọmọ wọ́n sì jẹ oúnjẹ zakatul fitr bí ṣàbánu ọdún tó tẹ̀lé azumi nkpowó la fún yóò sì nínú àtúntì pé ó jẹ bí ṣàbánu sọlọ́n sọlọ́n. asalaamu alaykum wọ́n ti yẹn bá jẹ́ fakir tí wọ́n fún ní um, ó jẹ́ miskin wọ́n fún ní zaka zaka yẹn wá pọ̀ gan zakatul fitr so na lè jọ bí zakai. ìgbà tó ń jẹ ti pọ̀ lọ́dọ̀ rẹ òun náà ti dùgọ̀ ní yunù ètò náà jẹ lójú ọjọ́ ọdún yóò kọ́ yọ ọ́tọ̀ náà tòun náà wàá yọ fẹ́lómìnà bí ẹ̀sìn lè kórè pọ̀ ń jẹ́lá ìní tó yóò tún lẹ́yìn tó lóò tún san jùlọ àwọn tó náà bá tún san jùlọ kó tún lọ gbé fún wọn. Assalamu alaikum tí n bá gbọ́ ìtẹ̀rẹ̀ ń sọ yé dáadáa rí ìfọwọ́n bẹ̀ tán mọ́tàlẹ́ mi ò rí mi rẹ́ tì wọ́n ní àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ um, àwọn yáwó bẹ̀rẹ̀ iṣẹ́ mi so àwọn dẹ́ ń sanwó yẹn lóṣooṣù ó dẹ̀ wọ àwọn káwọn máa ń yọ gbàkà gbọ́dọ̀ àwọn ṣiṣẹ́. ẹnitọ́yàwó ti fi ń ṣe ìfẹ́ owó èèyàn kọ̀ọ̀kan santana bẹ́ẹ̀ bá sanwó nǹkan tọ́lọ̀ wá ní tọ́lọ̀ wá bà sí léèyàn tí a padà wá dá owó ní tó tó zàká yọ ilẹ̀ yẹn yọ zàká o owó olówó tó yá ò ní yọ zàká rẹ o ẹni yá ẹni yá owó lọ́wọ́ rẹ̀ o ní ọ̀ máa yọ zàká o èèyàn ti yáwó lọ́wọ́ oríṣi méjì ni mọ̀má tí ló ń bẹ tẹ́ ó ní lọ́wọ́ kò ní fẹ́ san ẹnìkejì ọfẹ san tòmákòrí ni ìyẹn mọ́ọ́nsẹ́rò pẹ́pẹ́ntì ìyá lówó mọ́ọ́nsẹ́rò bá ní ẹni pé nǹkan ọ̀dẹ́rùn fún kò rí nǹkan òtúba kò túṣẹ́ fún irú ẹni báwọn èyí tó tẹ̀wọ̀n jùlọ ni wípé èyí ò ní yọ zaka rẹ̀ rárá tí ó fi wá san owó ń jẹ́ tí yàrá bá gbà báyìí bá àtọ́dún mẹ́wàá lólò lọ́dọ̀ rẹ̀ zaka ọdún kan péré lèyàn yọ. wọ́n tẹ́tẹ́ ní tí yàn kó sí lọ́wọ́ ọlọ́run fara bẹ̀ ìwọ ló béèrè tọ́wá béèrè ní ìsìntọ́ kalẹ̀kùn pé mo fẹ́ lówó mi kò ní dásìkò fún yóò wọlé ní òkò fún ọ. ìwé ẹni báwọn tá ọdún mẹ́wàá ń zàkà bá lò lọ́wọ́ rẹ̀ ọdún mẹ́wàá ẹ̀wá ọdọọdún kọ̀ọ̀kan tí ìpọ́dún mẹ́wàá ìyẹn máa yọ zàkà rẹ̀. torí pé ó tó kó sí lọ rí bàtọ́ ọkà kó sí lọ́kọ́ bọ́ tọ́jú ẹ̀ ni. sẹ́yìn two hundred thousand gbọ́dọ̀ sí ìwọ zaka àfi tí wọ́n bá yẹ àfi lọ́ndà àfi dọ̀ nìkan lóko ẹ̀ ok. wọ́n tún tún ìbéèrè yẹn béèrè pé káṣọ pé ń tọ́jú owó yẹn bíi two hundred thousand naira ń lọ yá ẹ̀ ń tọ́wọ́ ayáwó ń lọ rẹ̀ jẹ́ pé sáà santan láàrin ọdún kan àbí máa san díẹ̀ díẹ̀ láàrin ọdún kan mo bẹ́ẹ̀ bá ti san láàrin ọdún kan ẹni yẹn wá ń jèrè síbẹ̀ ní báwọn tó lè yọ zaka bí àbí ò lè yọ zaka ìdánimíkótá pé àwọn èrè tí ń jẹun nígbà òkójọ ó ti tó odidi zaka gbàgbé nítorí yọ zaka èyí tí bá ń ṣe lẹ́yìn rẹ̀ ìtọ́jú àánú lásán ni torí pé ìyẹn lówó lọ́kìnyàn tó lọ́ọ́ máa yáwó àti pé òun bá fẹjú dáadáa lọ́nà pé two hundred thousand èló ní two hundred thousand owó lọ́bẹ̀ fi ṣe ìmọ̀tẹ́ lọ́nà bá ti balẹ̀ bẹ́rẹ̀ kà sí thousand gan five thousand gan kódà ẹrú ọlọ́run kan mo sọ̀rọ̀ nípa zakat masalasi muslim lọ́dọ̀ kan ilé àkàn wa ní ọwọ́ wa ń jọ kẹjọ pé ah tábàdé lọ́nà tó fẹ́ yọ zakat sẹ́ẹ̀dì bá ní gbà mọ̀nyá ẹ̀kọ́ wa six thousand five lọ́yọ̀ ń zakat jọ náà ìzámù bó ṣe jẹ́ six thousand five mo wá pín sí èèyàn mẹ́ta. ẹnìkan tógi ẹnìkan ta kerosene ẹnìkan ta búrẹ́dì ẹnití ń tógi yẹn láti bí ògì ó ń ta ráìsì àtẹ̀wà ó ń ta ó ti kọ́lé báyìí láti bí two thousand naira fòtọ́nà bá ti ṣe àlùbáríkà sí nǹkan ṣùgbọ́n tá à ń sọ ni wípé owó tí a yàyàn láti máa fi ṣòwò kìí ṣe kápítà tiẹ̀ o ò ní kàkún àkòrí owó tó wà gbélé èrè tó ń jẹ tó bá nígbà ọba pọ́dún kan ọ̀sẹ̀ tí wọ́n á fi ṣe àfojúsùn ọdún kan míì ní ètò ìwáyé zakari. اللهم اجعل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مسرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين اللهم انا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وفي القضاء وشماتة العداء يا رب العالمين سبحانك اللهم رباني وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك